بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم باب الحلول كفارات لأهلها عن عبد بن الصالح قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في مجلس فقال تبايعوني ولا تسمع ولا تصدق ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق فمن وفى منكم فاجره على الله ومن اصاب شيئا من ذلك فعرض بيده فهو كفاره له ومن اصاب شيئا من النار فسكره الله فامره الى الله ان شاء عنه وان شاء اعلمه على رحمه فولد يأتي الله محمد صلى الله عليه وآله وسلم إن الله يدلل في إسلام في وكعيدة ونبي أو سجي أتكساجه dan selain dia من pada الدنيا ikhtiar dulu yang masih asyazina asyajijari asyamimoti ìṣẹ́jú pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ àwọn ọ̀sẹ̀ tí a bá gbé ìjìyà lé lórí tọ́lọ̀ bá bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbẹ́ láyé ní ó ṣẹ̀ṣẹ̀ wọ́n sì gbé ìjìyà tọ́lọ̀ tó kalẹ̀ wọn pé lé lórí èyí tí ń jẹ́ ikú ọ̀dọ̀ fún kan ilé bí ẹni tí ò ṣẹlẹ̀ ń padà jẹ́ torí ìjìyà tí wọ́n fi jẹun ó ti jẹ́ ìtọ́nà ẹsẹ̀ ìgbà ìṣẹ̀lẹ̀ fún àwọn àmì ìlú mọ́sálẹ̀ yìí pọ̀ nínú ẹ̀ lórí tí ẹnu báàbò yìí الحديث عن الآثار عن عبد بن مسعود رضي الله تعالى عنه ولم يكن كنا مع رسول الله صلى الله عليه وسلم أو بيت الموت الشرع كيف يرى الله ما دعوه fi mẹ́jìlísì ní àkójọpọ̀ akókò àpapọ̀jọ́ lọ́pọ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ẹbí tó bá yẹ ọrùn alẹ́ ẹ̀ka ìṣẹ̀kọ́ ìlà ìṣẹ̀lá ṣé ẹ̀rọ ń ta mi ṣàdéhùn pé ẹ̀ ní iṣẹ́ bọ́sọ́pọ̀ tó pẹ̀lú ẹ̀rọ pẹ̀lú òní àti ìgbàsílá wọ́n lẹ́ بزنا ولا تسرقوا سيدنا سبحانه وتعالى ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق سيدنا سبحانه وتعالى دائما لن تبغى من يمتع ولا يمتع من يمتع فمن وفى منكم فأجره على الله إذا لم تدعوا إلى الله مسلمين كنتم ولا أخبركم بلا أسماءكم كنتم الله وسعنا ومن أصاب شيئا من ذلك ما التشرور ويقرأ الله لكن هي ما هو ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ló ti ẹ̀padà wá lọ sí àdéhùn kúta orílẹ̀ ìsíta ìdílé yá ó sì lọ́nà àwọn kárí fàáwọ̀ ìgbàlejò àwọn àti àwọn láyé wọn fi ya ìtòsí ọ̀jẹ́ pé ó báyà ní ọgbà ńláyé wọn bá padà lẹ́yìn ìlú náà bí ó ṣe fi ẹni jẹ́ ọmọdé ni wọ́n máa ń tẹ̀lé ọmọdé lára ọgọ́rùn àbújá títí kọ̀ wọ́n lè lọ́wọ́ bá lórí àyẹ̀wò ní lọ́wọ́ ó yẹ ọmọ tí wọ́n náà lọ́wọ́ ní àbí ogójì lẹ́ta lẹ́nu ẹni tó bá síbẹ̀ àwọn ọmọdé arúgbó àwọn ìdílé láyé táwọn jẹ níyà ọ̀pọ̀ ọ̀tọ̀tọ̀ ọ̀tọ̀ náà ìyá ó ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó rẹ́ tí ń bẹ láyé tó yìí wọn ò ní gbé ẹ̀rẹ́ náà owó ń tọ́ wọn ò fẹ́ máa sí àwọn ní àlùyá wọ́n ọ̀rọ̀ àjọra máa kọ́ fi àforíjì tó fi dá lọ wọ́n ti wọ́n ọ̀rọ̀ àjọra wọn fi ẹ̀jẹ̀ àbẹ́kùn tí a kà yìí الإمام النووي رحمه الله تعالى وهو في هذا الحديث فوائد àdéhùn tí a tẹ́lẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ̀kùnrin ilé ẹ̀dá pẹ̀lú àpapọ̀ ìwé ha kẹkẹrí ìwọ̀n ní ìlọ́gbọ̀ náà. Báwọn ọ̀pẹ̀lọpọ̀ àtàwọn àdéhùn yìí, àdàwọn ọ̀pẹ̀ tó gbọ́ ìwọ̀ náà bá ìgbẹ̀lẹ́pọ̀. ومن الدلالات لمذهب أهل الحق إلى múlẹ̀ àwọn ẹni dáadáa ọ̀dọ̀sọ̀ lẹ́kọ̀ọ́ jẹ̀mọ́ra nígbà àwọn ilé àgbàgbà ọ̀yẹ̀ olùkọ́ ọ̀dọ̀ lẹ́sẹ̀ ọ̀dọ̀ lẹ́kọ́ tí ẹ bá ṣe lọ́wọ́ ipò ọ̀dọ̀ yẹn tí ẹ bá ṣe ipò ọ̀dọ̀ yẹn àwọn arákùnrin tó wá lẹ́sẹ̀ tí èdè lẹ́kọ̀ọ́ ló ṣe láyọ̀ pọ̀ ń sọ àgbègbè àlẹ́ máa yá lọ ló ń tọ̀ lọ́mọ náà yani ko ibuzi inaku ikoja yoku komutiku amosa wesana na ku ani yanga ila mana kule ana kutuko wala ana nibo na wale kuja usoma kuona oyi suma kwa ya oyi yake tuwa kuno ya kumbe kada kuma tuba da ta ne a a kutuba وليس على سلامة يكون ذلك بل هو في مشيئة الله تعالى إن شاء عفى عنه وإن شاء عذب ولو ما اختلاف عنه استعمل وسائل وسبحانه وتعالى اختلاف مبدئ سلبيات لمذهب أهل السنة والجماعة خلافا للخوارج والمعتزلة رسالة الخوارج أو المعتزلة إيه سبب ọdún àkọwàrí ìwọ̀lẹ́ kí ẹ̀ sẹ́lẹ̀ ọdún àkọtọ́lẹ̀ ìwọ̀lẹ́ kí ẹ̀ sẹ́lẹ̀ tí a bá sẹ́lẹ̀ láwọn ìṣẹ́lẹ̀ ńlá yóò dáre ní ọmọ tí ní ọdún ti dání ó parọ́ lọ́dọ̀ àkọwàrí ó ṣe kìbìrì ńlá ìṣe mùsùlùmá táwọn yóò wá lápapọ̀ wípé ṣùgbọ́n mo kúrò lọ sí ìyá náà. Àrùsùn òní lẹ́nu onígbòkú ẹlẹ́sẹ̀ bí ẹni tí ń jẹ́ ẹ̀kọ́. Onígbẹ́lẹ́sẹ̀ sí kò ní pé ọ̀rẹ́ ẹgbẹ́ máa wá fẹ́ lórí lórí kò pọ̀ kí sí náà bá Àwọn àrùsùn náà nígbà tí wọ́n ń tapọ̀ ẹ̀sẹ̀ nípa tẹ̀lé ẹ̀kọ́ ní ọ̀rọ̀. Ìṣẹ́ alẹ́yàwó, ọ̀rọ̀ ọ̀rọ̀ àjọjọlá àti ẹ̀jẹ́, ìṣẹ́ àgbẹ̀yàwó, wọ́n sì wọ́n ọ̀rọ̀ àjọjọlá ní orí ọ̀gá. Bákan náà tó ti àwọn pẹ̀lú àdíṣe ìṣẹ́ mi náà sọ̀rọ̀ ní ọkùnrin náà. Wọ́n ní wọlé ìgbà àtàlẹ́ tẹ́tẹ̀lẹ̀ dábẹ́ yóò ní kò ṣàjẹ́. Fàfúrúkẹ́ sàkọ̀tọ̀ àjọyọ̀. Ògbẹ̀rẹ̀ tí ó bá ṣẹlẹ̀ ọ jẹ́ nígbà tó ṣẹ̀dá àárín ìjọ lẹ́sẹ̀ lọ́wọ́. Kọ́dà ìwọ̀n tó ní ká máa dákọ̀ ẹsẹ̀ ó pàtà máa dákọ̀ ọ̀la. Ó ti wà nípa ẹni tí ò sẹ́lọ̀. Nígbà tó jẹ́ pé ìyá ẹsẹ̀ wọn ti fi jẹ́ nígbà náà àgbọ́yé ìgbẹ́nu àdéhùn yìí. Ẹlẹ́sìn lọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bá àwọn àtìmọ́lẹ̀ ayé àtìmọ́lẹ̀ pé wọ́n ní lábẹ́ ọ̀rọ̀ ìwé àlùmọ̀lóòrù tàbùtà tọ́rọ̀ bá ti ní kí èèyàn ṣẹ̀ṣẹ̀ tí ó ní àtúnrà lòkùnrin lọ wọ́n á fi ìyá náà fi lé ọ̀tọ̀ ó ti ta ẹsẹ̀ ó ń tọ̀ ó ti parí. bákan náà tí àdéhùn ti gbé wá والقبول استعطفنا والذين القبول استعطفنا لكن يفترض بالي الدين والإمام صاحب لا يحترم بعضكم على بعض تحت قصص وبعض من حيث أنه لا يهتم بأمر نفسه بل يهتم بشأن غيره ينبغي قلنا قلنا أن تؤتى كما لا معذور subhanahu wa ta'ala عبد يسجد ديوان خمسنا ولا عبدنا ولا مشكل نفس ذاته أراد يكون كما لا لولا أكل الإيمان فكان المجيب ولكن أقبل أبي الحديث لي فكان قد أبدا الله حديث يقول سيدنا سمع الله يقول لك قال الشيخ أما سمعت الله يقول لك ما عليه في الدواء tí o sì ló dájú pé àpọ̀lọ́dá apọ́lọ́dá àwọn àgbẹ̀sẹ̀ náà lápọ̀ yìí ó àwọn àtẹ̀lẹ́ náà gẹ́gẹ́ bí ní a máa mọ̀ sí ní a máa ní a máa jẹ ìrọ̀ náà pẹ̀lú ẹjọ́ tó ti yòókù tí wọ́n yòókù àwọn ọ̀gbẹ́ ọ̀gá ìjẹ́rìí lọ́sìn ní a máa jẹ́ ìrọ̀ lọ́wọ́ lórí lọ́wọ́ àwọn òkú sí káwọn ọ̀pọ̀ sí lọ́wọ́ àwọn òkú lẹ́tọ̀ọ́ ọba tó bá dá sí tọ́lọ́ ọkọ̀ òkèèrè aláàjọ láti ní àlàyé tọ́lọ́ ọba àjọ lọ́rọ̀ tó ní ara láti ní ara. Kíkẹ́ ìdílé máa wà ní àjẹjẹ́ ní ìpínlẹ̀ ní Panama. Ẹni bá ti pa ọlọ́run ọba àjẹjẹ́ ọ̀la lórí ìdílé. Ọ̀gbọ́n àti àti máa fi pa ọlọ́run ọba àjẹjẹ́ ọ̀la. Ònàtọ̀ òbí wọn ní láàbù àti àbà. Kí ti bá sílẹ̀ lẹ́yìn ìyọ̀rọ̀ yálò fún wọn lè jẹ́ kí wọ́n jẹ́